four minus four eighteen minus eight no eight but no love. àwọn ẹgbẹ́ mi mi omi nọ́ńtà tí wọ́n fi ń wà òkè tíjọ́ tí bá bẹ̀rẹ̀ sí ní ta omi ọjọ́ yẹn ni omi máa bẹ̀rẹ̀ sí ní pààyàn káàkiri nílùú. ọdún adé adé kọ́lá ayé wù òṣìyòyẹmí ẹni ayé wùwò di tipátipá dandan gbọ̀n. ẹni ayé bá wò kó wá wí. sinimá yìí dé ó lè lálejò. ayé wù mí lakọ́lé rẹ̀ ó lágbára. corporate picture Seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá ló gbé jáde o. ayéwùmí làkọlé rẹ̀ ó lágbára. Ah, ayéwùmí wọn sáré ń pápá yẹlẹnku yẹlẹnku ní bíbí ọ̀nà yẹlẹnku yẹlẹnku lórí àsìnrìn dòdò ńgbà dòdò ńgbà wọ́n sọ pa àwọn ń ni? wọ́n ta kò dùn wọ́n jù sókè ọ̀hà sí para ẹ̀yin ńlá ni wọ́n gbé nínú gbọ́ ìwọ̀ àlùjẹ̀mọ́ ẹ̀bọ̀ra burúkú bá fẹjú tuntun mọ́ wọn wọ́n débi ẹ̀rù ẹ̀rù bà wọ́n òru gànjọ́ lójú oorun ni wọ́n béèrè ẹ̀yin ńlá lọ́wọ́ wọn ọdúnladé adékọ́lá ayéwùmí ẹ̀gbọ́n bẹ̀lẹ́rù ẹlẹ́kọ̀ọ́rùn polówó ikú tantan sinima ìkọjá àfẹnuro yẹn jọ ayéwùmí làkọ́lé ẹ̀. ayé rẹ ti bàjẹ́ ayé rẹ ta ó sì ti wá lẹ́yìn mọ́lẹ̀ káni mo mọ̀ pé bó ti ṣe mí rẹ ni ìní jẹ́ àpàdé pọ̀ rárá. sọ ma orúkọ ẹ ti rò ẹ. ẹ orúkọ òsì wo ni rọ. ayé kọ́lá sọ làkìtì olùsí ayé làkìtì ó sọ kọlákọlá di kórọ̀sì ó ń kọ́. kí ni ìdí tí ẹyin fi jábọ́ lọ́wọ́ ayé hùn. kí ni ìdí tí wọ́n fi lé mi. wàsíù owó ẹ̀yà gáúsù ló produce ẹ̀ ló tún direct ẹ̀ starring ọdúnladé adékọ́lá àfíìsàbí ọdún ọwọ́ gbogbo bíi juliet jato madam sajẹ jamiu wasis wàsíù owó ẹ̀yà gáúsù ọláyẹmí jimoh yẹn kẹ́m ìfakọ́ládé àjànàkú táíwò àwòyẹmí àlíkáyọ̀dé àbọ̀ọ́lá owólabí àjàsà fẹ́ràn mi ọ̀yálọ́wọ̀ àbẹ̀ní àgbọ̀n àbíọ́dún ọ̀dẹ́kúnlé ṣèyí crown àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá ńlá ìtàpá kọ́lé ẹ̀ subtitled in english. we just have to wait for god's time that exactly nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ló ń ṣẹlẹ̀ ní life tiwa náà ká dúró di àsìkò ọlọ́run ọlọ́run ló ń ṣọmọ ọlọ́run á dẹ̀ fún àwa náà lọ́mọ tiwa. mo ṣe nígbà tí mo bá gbé e sílé látọjọ́ tí o lóyún àtàrọ̀ dàlẹ́ kí n má complain you are wasting my time my energy my resources kí n má complain. ó dá èmi lójú pé yóò ṣe. ẹ dákun ṣé ń wọ́n sì dọ̀la báyìí okú tì ní. ẹ má ti tún ayé wù mí òréré la yé wò wọn ọ̀rá yé o. ilé ìgbóná rìtìrì tí ó da jẹnìjẹnì bó da yàtọ̀. ayé wù mí ó ti jáde grab your copy now now now. sẹ́ni tó mọ̀lá bí bàtà bá rán láròjù ó ṣetán tí ó yà ni elédùà ló ń fúnni lọ́lá kì í ṣe mímọ̀ ṣẹ̀dá ó rọra ṣe pẹ̀lẹ́ o. show me ti lajú ẹ̀ ṣó o gbọ́ tí mò ń sọ alákànnú mo náà àwọn Yorùbá bọ̀ wọ́n ní òkè òkú ló ròkú bàbá ọmọ ló lọ lò ṣó mọ̀ pé láti ilẹ̀ wa mo máa ń sọ fún mo lo oní bàbá mo ní ọ̀nà ẹ̀kan jì díẹ̀ ni pé Èkó ni bàbá ẹ wà àmọ́ àlá tó jí tèmi fi jí ẹ ó dàbẹ̀ lè pé ó ti tó àsìkò tó yẹ kí wà àti bàbá ẹ̀ kẹ́ ẹ mọ́ra ni ṣorílẹ̀ tó mọ́ lọ yìí kí lílo àjẹpọ̀jùmọ̀ ò mọ́ wa láyọ̀ tílẹ̀ bá ti mú èmi àti àwọn bàbá ẹ̀ lọ sí Èkó. màmá mi Èkó hmm. lọ́la yẹ bẹ ṣe ẹ jẹ́ lọ́wọ́ ẹ̀ gbà náà. Ah àdùnní ìlú ìmọ̀ràn padà sùn tójú bá ti mú. Mm-hmm. alákọ mo sọ wọn mi kú mi gbọ́dọ̀ rí ọ ládùúgbò mọ ayé rẹ abàjẹ́ ni ayé lédè rẹ fẹ́ bá ọ ni wo orí mi mọ jáwé rẹ ju gbogbo yẹn lọ o. àwọn mi gbogbo lọ́dọ̀ náà yẹn mẹ́fẹ́ o máa lù ọ ládùúgbò rẹ. àti ọyọ ọmọdé Ọlọ́run. kí ló dé tẹ́ ẹ jẹ́ nínú arábìnrin kí ló ṣe fún yín kí ló dé. Ah, ah, kí o ṣe ṣe bó ṣe mí kọ́ ti fẹ́ di níta kọ́ mi sọ orí burúkú kí o mi ṣe wèrè kí orí burúkú mi bá kọ́ mi ṣe dandan dandan ní aládùúgbò dáa tó yẹ kí wèrè yáwó àbíbè mo ti sọ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọgbà yìí pé mẹ́gbọ̀dọ̀ rí níbẹ̀ mú síbẹ̀síbẹ̀ bí àjókòó sí rè kọ́ mi sọ orí burúkú sọ́dà. ẹ̀dẹ̀ wá ń ṣe bí pé ẹ̀ mọ bí arábìnrin ṣe jẹ́. mẹ́gbọ́. ṣé ẹ mọ̀ pé oníkankankan ni ẹ̀dẹ̀ wá ń dúdú ẹ̀ẹ́n. olórí burúkú gẹ́gẹ́ mi bá gà ta ló ní gángangàn ṣé mo jọ wèrè lójú ẹ̀ ni tó bá rí ibi ládùúgbò tí mo mú nǹkan àwọn èèyàn ibi ló ń pa mí o. mo gbé. mo mọ nǹkan tí mo ṣe o. mo fọ́ o. àǹdíwọ́ ọjọ́ kíjọ́ tó bá tún rí mi tó bá pè mí ní wèrè màá fi ìwà wèrè yẹn màá fi hùwù ẹ ẹ̀yin ẹranko játijàti. mo fọ́ o mo fọ́ o sọ̀rọ̀ lórí burúkú ìròyìn olóògbé wọ́n mímọ bá tó rí ọ níbẹ̀ ajídá ògùn apá ọ olórí burúkú dànù dànù ọ rí bó ṣe rí ọ rí ràn òrùn. babe. kí ló ṣe báwo ni ibi tó lọ hmm, ibi tí mo lọ bí tí mo lò ó rárá kò make sense rubbish ni mo bá ń bẹ̀. o ò bá dáàdì lọ. mo bá dáàdì. o <laughs> ní láti rí àwọn ìtàn tí popsin sọ fún mi àwọn ìtàn 1901 àwọn ìlò ajá lé kòkò ìkòkò ń lé ajá ni popsin sọ fún mi ó dẹ̀ mọ̀ mí ó mọ̀ mí náà kákàkí kí submit story tí make sense Me, I need submit anyone. but do you know Oh, o bí ọsọ pé dádì good with pẹ̀lú ìtọ̀sí sọ. I don't understand. Show you the one. ṣé òfin pọ̀pù sí mi pa ah, ni. mi sọ bẹ́ẹ̀ bọ́ ah, láì tí ó wà. so what are you going to do now. I'm tired Don't assume me. I don't know what to do I need to give up me mi wá. babe ṣùgbọ́n lady wey tó máa rìn street yẹn everywhere Um, young lady yẹn. ẹ wẹ̀ yàrá kọ. God bless you. kí ló ṣe. mo bá rí tí bọ́dá ah why. wọn náà sọ pé ah bẹ́ẹ̀ mi náà ṣe sọ ah kí ló dé kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ ṣe nà àti ah, ah. pé iṣẹ́ ẹ̀ mọ̀ pé ni tó bá lọ bò yín kí ni kan kí guess what ló bá dìde òun wèrè ibo lèmi ti rí wèrè sítorí pé bó ṣe máa ṣe tẹ́bi bá ẹ́fà sọ pé òun ò gbádùn mọ́ kíní kan kíní kan àṣẹ torí pé òun jí nǹkan sómi pé òun jẹ́ kíní ni ebi ìpáhùn ní náà tẹ́bi bá ẹ́fà sọ bẹ́ẹ̀. màá ṣẹ̀ṣẹ̀ wá rí pé wèrè lòun. kéèké. mo ṣe lanu yẹn ni mo ṣe lanu. mo ní kí ló ṣẹlẹ̀ hmm. tí mo fi délé léṣe ìlú wẹ̀yìn kó má lọ dàbí kó máa la nǹkan mọ́ mi lórí. Hmm. jọ ń torí ọlọ́run tí ò bá kí n ṣe wèrè kí wá ni. ènìyàn ṣe bí ènìyàn ló ní ènìyàn lára ayé ní ní ayé lára tí a bá rí alágbára tàbí ènìyàn tó wà ní ipò tó nírú òun báwo tó lóun lè sọ òkè dilẹ̀ ẹ wí fúnrú ẹni bẹ́ẹ̀ wípé bí bàtà bá ń ró kólákólá ó ṣetán tó fẹ́ yà ni ṣe wá rí wípé ẹni tí ọlọ́run ò lè mú kò tí ì dá àbí kí lẹ ní mo wí. ẹni tí ọlọ́run ò lè mú kò tí ì dá àṣé ẹni tọ́lọ́run bá ń kẹ́ kó máa ṣe sùúrù. ẹ jẹ́ ti ẹ̀bi yín ní ìbéèrè kan ǹjẹ́ ẹ̀yin mọ̀ wípé nínú ayé tá wà yìí kọ̀rọ̀ ayé ń wà níbẹ̀. kọ̀rọ̀ kọ̀rọ̀ wà nínú ayé how. Hmm. ó dáa ṣeré mi tí ẹ̀ ń wò yìí èmi ni fìfẹ́ hàn mi alákẹ́. hello baby yes darling. I'm good. And you? Wow, okay. Yeah, I'm mo ṣe wà nílé. Eh, but me only quite pẹ́ jáde ṣá. Yeah. No, no, no, no, no, no, no, at all. <laughs> at all. Okay, baby. Yes, ma'am. Ṣé ṣá okay? okay okay ẹ mo ṣì wà ń lé but mo máa tó jáde ní pẹ́ okay there okay there all right take good care of yourself. Mm. Yeah. Lamb Eh, Ẹ káàtì o. Báwo ni? Ẹ dúpẹ́ ẹ̀ẹ́dẹ́ mi wà okay mo all right. <laughs> I thank God for my day my day is so fast so far so good kò ní bàjẹ́. you talk too much. ma? you talk too much. ẹ yeah that reminds me mọ́mí complained for me. pé àwọn for any ní thirty thousand naira three days ago kò lọ and now diesel ti tán how come. ah how come belle come lẹ́kí ò yàtọ̀ sí lẹ́kọ̀ọ́ àkọ́mùkẹ́ ẹ lóòótọ́ ni mọ́mì fún mi ní thirty thousand kí n lọ ra dísù I go village station buy diesel put am for generator gbogbo alamọ pé nàìjíríà tá a wà yìí gbogbo ẹ ti di ojú kejì bí aṣọ òdì. a ní àpàní ẹ tó bá fi owó tó ẹni o ò ní sọ fún mi pé wọ́n fún ẹ ní thirty thousand naira kò lọ ra diesel just three days ago o ti wá tán àpàní ẹ o wọn ò dẹ̀ fi owó tó ẹ mi ti ẹ̀ rí súra owó lára ẹ rárá rárá rárá ẹ àǹtí ọkọ̀ fún mi lóòótọ́ ṣé rí dísù ní ìsìn àti kẹrosínì àmọ̀ yàtọ̀ èèpẹ́ ẹgbẹ́ mo dẹ̀dà sínú jẹnẹrétọ̀ ṣé rí jẹnẹrétọ̀ bí olóúnjẹ dísù èyè mi ní sáré fi kọ búrẹ́dì jẹ. ẹ láì gbọ́n fẹ́ fi mu gàrí ẹ́ńjìnì wa ló. ọmọ problem kan tí mo ní pẹ̀lú ẹ̀ ni pé you talk too much ah. tó bá jẹ́ kí mo wà á lẹ́jọ́ tí mọ́mí ẹ̀ bra I won't allow you no wonder ó ṣe ẹ pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́ṣẹ̀ ṣoṣooṣù tó ń kiri búrẹ́dì ìtẹ̀tìrì kan lọ́jọ́ yẹn náà tó máa tẹ mẹ́jọ ń tẹra yín káàkiri àwọn ìyàwó ilé tó kó kiri ok àwọn olólókòwò dísù mọ́ fún ok good perfect this time around mo máa monitor ẹ̀ fún ara mi anyways mo ní ṣẹ́yà kí mo ṣe ní account number ẹ lórí fóònù mi i'll send you thirty probably forty thousand naira kó lọ ra another diesel mo fẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí diesel yẹn tó bá jẹ́ pé jane yẹn ló ní problem i will know tó bá dé yẹ pé owó mi nu mọ́mì àbí owó èmi àti mọ́mì ta fi ń rún elépo ló ń kó fáwọn ìyàwó ilé lẹ́sẹ̀ṣoṣoṣo àwọn idiot nuisance ẹjọ́ ń kóra ayé kiri yẹn mo máa tún mọ̀ ìwọ nuisance ọ̀dẹ̀ yìí òpònú now get out. mo ní kó máa lọ. Ah, ìwọ jẹrẹrẹtọ yìí jẹjẹ kí n gbójú bí lọ́dọ̀ àti ó dá ẹsẹ̀ ń jẹ kí n yà láti. i will show you out now. get out báṣẹrẹ bílòpù ẹni wà ní lọlé epo ẹ máa kọlù ni ọmọ àyè wúbà ló máa gbé wá fún mi oh ah ẹlẹdàmọ náà fàájì tọ mi tó abúlé mi gbé dàgbà báṣẹ gbà abúlé. wà pa burúkú. òsì ọ̀rá ṣe pẹ̀lẹ́ o oh. ilẹ̀ ń yọ ìgbé àga hmm. lọ. ẹ kú ilé là ń kí ara lé ẹ káàbọ̀ là ń kéré ọ̀nà àmọ́ kí n tó bẹ̀rẹ̀ ètò òní ẹ jẹ́ n kọ́kọ́ júbà ìbà elédùmarè o ìbà elédùmarè ìbà elédùmarè ìbà pẹlẹbẹ ọwọ́ ìbà pẹlẹbẹ àtẹ́lẹsẹ̀ ìbà àkókò tọtọmọdé ń kó yẹ̀pẹ̀ lẹ̀ ọlọ́jọ́ òní mo júbà o ẹ jẹ́ n rí tèmi ṣe <laughs> òdú ni mí mi kì í ṣe àìmọ̀fó gbogbo aráalé orúkọ mi ò yí padà káyọ̀dé akínkúnmi taiwo ni mò ń jẹ́ ọ̀rọ̀ rọ̀ dunnú bí ẹni pa tọkí kérésìmesì <laughs> gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò yìí àwọn èèyàn jàǹkàn jàǹkàn jàǹkàn ní ńláńlá báyìí ni mo máa ń gbé wá àmọ́ tèmi tún yàtọ̀ tẹ bá ń gbọ́ ògo ògo tó gbé ògo mi ògo tó ń gbénú ògo tó ń tanná sí ògo mi ò ní ẹni tí mo gbé wá lénìí gbajúmọ̀ ni òṣèré ni èèyàn ńlá ni olókìkí ni olówó ni èèyàn jàǹkàn ni láwùjọ ìyá wa ẹ bá ń dárúkọ yín fáwọn aráalé. ẹ kúlé o ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ò yí padà Fìfẹ́wọ̀nmi Aláké ọmọ bíbí ìlú Ẹ̀gbá. Hmm. <laughs> Ẹ̀gbá ọmọ níṣàbí agbòǹgbò àkàlà báyìí sí o. bá ah, ẹ sọ lẹ́nu lóòótọ́. <laughs> ẹ mọ̀ pọ́mọ tó bá sọ lẹ́nu ló sàpò ìyàkọ́ ìyá wa. ìbéèrè àkọ́kọ́ fún yín ní orí ètò wa lónìí ò ní wípé mo fẹ́ kẹ́ ẹ sọ fún àwọn ará ilé ṣé omidan ni yín ni àbí ìyá àfin àbí abilékọ. omidan ni mí àmọ́ hmm. láìpẹ́ màá tó di aya rere lóde ọkọ. Ah! <laughs> àsìkò tó tọ́ àsìkò tó dáa àsìkò tó máa yẹ yín lèlédùà máa jẹ́ kó jẹ́ <laughs> ẹ màá fẹ́ kẹ́ bá mi sọ fún àwọn ará ilé sinimọ́ mélòó gan-an lẹ ti bá wọn kópa nínú ẹ̀. olótú sinimá pọ̀ lọ yanturu tí mo ti kópa nínú. mélòó la fẹ́ kà nínú eyín ajípèlé tinú títa oògùn àìmọye òrìgì tó dorí kodò tá ò lè sọ. Hmm. Hmm. ìtẹ́ ń gbìyànjú àti sọ ni wípé sinimá tẹ ti ṣe ò ló ń kà. mélòó mélòó mélòó mo fẹ́ kà ẹ̀yin náà mọ̀ pé ẹni tó bá ń ṣẹ̀ lókùnkùn dùn hmm. tó dẹ̀ mọ̀ pé òun ni wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ tún máa máa sọ títí láéláé ọmọ ológo là àwa kúrò nínú àwọn tó máa sọ pé iṣẹ́ mélòó ló ti yà kó tó di pé olórúkọ mo múṣẹ́ mi lókùnkúndùn mo dẹ̀ tẹra mu. ó dáa náà ìyá wa ní ṣókí ẹ bá mi sọ fún àwọn ará ilé sinimá wo gan-an lẹ́sìn pàtó. tó sọ yín di ìlú mọ̀ọ́ká tó sọ yín di ẹni táyé fẹ́ rí tó sọ yín di ẹni táyé mọ̀. Um, olóòtú lóòótọ́ ló máa sọ pé èèyàn ya sinimá méjì mẹ́ta mẹ́rin kó tó di ìlú mọ̀ọ́ká àmọ́ sinimá alákọ̀ọ́kọ́ tí ma kọ́kọ́ yà kàyéfì òun ló sọ mí di èèyàn ńlá. Hmm. ó kọ sinimá yìí ní jẹ́ kàyéfì ó sì ní sinimá àkọ́kọ́ tẹ̀ máa kọ́kọ́ ṣe. àlùbáríkà ọlọ́run àlùbáríkà elédùà kò ní fi yín sílẹ̀. ká tó tẹ̀síwájú ẹ jẹ́ àdókè lọ́hùn ká lọ wo kí là ń tà. Ah, hey, baby. Welcome back. How was it? good. How right. were you stressing? At all. Mm èwo ni bẹ́ẹ̀ àbòsí ah, ah, tí n bá stress ẹ̀ nǹkan ṣe bẹ́ẹ̀ mi mo níyàwó ọ̀rẹ́ mi. <laughs> no ìyàwó mi ni kò eh, ṣe tẹ. Eh, ìyàwó ọ̀rẹ́ mi náà mi pé tí n bá tẹ̀ pé níyàwó mi gan ìyàwó mi. no kó bá bá a tọ́mọ ò lè wà kó má sálà. lálà ó jowú kú. <laughs> Táíwò má dá lójú. ìyàwó mi thank you very much <laughs> a ní tẹ́ lọ́wọ́ ara wa lágbára Ọlọ́run. àmín. bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ eh. ní orúkọ Jésù a ò ní tẹ́ lọ́wọ́ ara wa. àmín Jésù. àmọ́ ìkọ̀kọ̀ ṣoṣo tó lè ṣe tá a lè fi tẹ́ lọ́wọ́ ara wa hmm. ó ti mọ nǹkan tí mo fẹ́ sọ. mi mọ o. òun ni pé kò mọ̀ pé Kóyè jọ ní another girlfriend lẹ́yìn èmi nìkan á dùn mí gan o á dùn mí gan má dẹ̀ bà ojú ẹ̀ jẹ́ gidigidi ni. bẹ́ẹ̀ tiẹ̀ rí ṣé o mọ̀ pé ìwọ gangan ni o jẹ́ kí n gbà wípé báyìí là ń ṣe lọ́dẹ̀ bàbá ìwọ ní lọ́dọ̀ ẹlòmíì àwọn ọ̀kan àtẹ̀tọ̀ wa ni wípé akúkọ bàbá mi láéláé akúkọ bàbá mi láéláé owó ní jẹ́ kí n jàgbàdo ṣé ẹ wá rí fìfẹ́ hàn mi tèmi nìkan òun ń jowó kò ń jàgbàdo owó lòun jẹ ń tẹ. owó ló ń jẹ ìwọ ni mo bá lọ́rọ̀ ìyàwó mi má dá lóhùn má dá lóhùn ó bẹ̀rẹ̀ sítórì ń ṣe àkúkọ bàbá òun kan láéláé wo ṣé obì ni wọ́n fẹ́ kó máa jẹ Ah, ah. ṣé o mọ̀ wípé obìnrin tí ò bá jowú ọbẹ̀ ẹrú wọn ò kì í dùn. Hmm. ẹ̀yin rí yẹn sọ pòfẹ́sọ̀ ah, hmm, hmm, mo gbé fún yín. Eh. ẹ wò ẹ wò ẹ wò ẹ wò tá a tẹ̀ ń sọ ṣe dùn ẹ wò ẹ jẹ́ ká tètè máa lọ báyìí àǹtí because èmi ṣì need láti stop by the office mo ṣe láwọn nǹkan tí mo fẹ́ ṣe kí n tó close for the day. lẹ́yìn kan tẹ́yìn méjèèjì gbé jù pé sẹ́ẹ̀sì ọ́fíìsì mi sí. ọ̀nkú ibo ló sọ pé wà yìí inú studio mi wà yìí ọ́fíìsì hmm? mi mi wà yìí. èmi náà lọ office tèmi kọ́ fún wa fún mi sáàlẹ̀ tà. all right all right. Hmm, wo take care ṣe gbọ́. all right Taiwo. Mm -hmm. Yeah. Mr. Olaiwola. Ẹ káàsán. Mo ti go through scripting. Eh, torí náà ni mo ṣe ń pè yín. But to be frank, mi ò like storyline At all. Yes, but a máa ṣe, màá bá yín ṣiṣẹ́ yẹn. Because ẹ dẹ̀ jẹ́ professional ni o. Màá bá yín ṣe é okay no problem one more thing ṣé kò ṣe kẹ́ máa gbé mi pẹ̀lú àwọn ọmọ rìhásà yín tó good yẹn sórí set i won't take that o i won't take it tó bá yẹ pé ìyẹn ni i won't do it ẹ eh, ẹ eh, better better okay okay àti seal already we are good okay alright kẹ́ take care ara yín o later. kí lẹ ṣe ṣe látẹ̀kọ́ tẹ́sí lọ tọ́nà sí ilé yẹn. ẹ má bínú ọmọ ẹni ò sì já ẹrù yẹn. ẹ dáhùn wá sí ní túnṣe nílé ẹ bá ti kó bí a ti lọ bò mí. ó yẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn. Fẹ́mi èmi lè lẹ́yìn náà ṣé mi ṣe pé iṣẹ́ ìwọ ṣiṣẹ́ mi mú tí ó yẹ fún wọn ni. kì í fún wa kí ló ṣe nǹkan tẹ̀sí mi tẹ̀tọ̀ kí ló wà á. ọdẹ. ẹ wọ́n dá o bàrà fẹ́ mi sùn mi sùn. ẹ má ma ṣe mí jẹ o. oya oya oya oya ẹ ra gbẹjẹ yẹn o ẹ ní jẹ gbèsè o. alpha babe ṣé gẹ́ẹ́ fẹ́ràn mi yẹn ti dé ni torí àwọn là ń dúró dé látàrọ yìí. nítorí ẹ̀gangan lèmi gan ṣe wà ní location yìí. èmi gan ò ní lọ tó bá dé mo tẹ fẹ́ rí. èmi gan fẹ́ rí. Thank you. bọ́dà mo ti pè é lọ́wọ́ pm òun tó pé ẹ̀wà lé. mo ṣèkú náà bí ìbàdàn mo sábà jòkó sí ìbàdàn. mo fẹ́ pín ní ọ̀nì. mo gbọ́. iye èèyàn bá fẹ́ ya pín èlò ni èèyàn máa ná afẹ ya fi. ẹ mẹ mẹ ya. ṣé ẹni three million lọ́wọ́ ni. Mm, three million. ẹ three million. ẹ ṣe three million ni wọ́n fi ya fi. a tún náà jọ kọjá abẹ́ gan sef àná ten million àná fifty million. Àwọn láti máa ti láìsí kan sínú ilé yẹn. Ẹ mú wá wò pé ká sáré ya iṣẹ́ fífẹ́ torí fífẹ́ ti dé ká sì fi gẹ̀ yẹn lẹ́nu ẹ má pè é bó ṣe jẹ́ ká parí iṣẹ́ tí à ń ṣe lọ́wọ́ ká tó wá bọ́ sórí ìfẹ́ náà. ah eh, eh, hmm. ẹ ẹ my director ẹ mọ̀ wá fífẹ́ o ẹ dẹ̀ mọ̀ bó ṣe máa ń ṣe o ẹ ẹ understand ẹ dẹ̀ wá dúró owó tá a fi pè é ẹni tá a fẹ́ yà yẹn ní ta lè bá sọ̀rọ̀ tó ṣe máa gbọ́ tó máa calm ni tábàdẹ̀ tí ayífẹ́ tán tó bá ti lọ adé continue yẹn. mo tó lè tún rí sọ o. àbí tó bá bínú sí tó bá gbóró lọ kí la fẹ́ ṣe. my pm ẹ ṣe bá ṣe fẹ́. ẹ pm mo lọ inú mímì ẹ máa rún ẹyin náà ẹ yẹn náà mímì tí mo fẹ́ yà máa rún ọmọ náà. ẹ̀yin fẹ́ ya fínfín. ẹ ń fẹ́ ya fínfín. ẹ̀yin ó ti yé mi. ok di ẹtọ. ọ̀rọ̀ ṣé yìí ní three million tó yẹ fi ya fíìmù torí ọlọ́run. three million ẹ bàbá mi. bọ̀ ẹ tẹ̀dọ́ iṣẹ́ òwúgbò lè ń ṣe tó yẹ fi ya fíìmù. ah bàbá mi ó ní ó ó ó ní ó ó ó ó ní ó ó ó ní ó pọ́n ó pọ́n ẹ sọ pé láyìn mi ó ní ó pọ́n. ẹ lọ bá wọn pé iṣẹ́ oko dájú yìí nà. ẹ ní máa dààmú wọn ní láyìn mi ní o máa pọ́n òun yẹn máa pọ́n wá fún ẹ. ẹ lọ parí ẹ̀dọ̀ kó wá náà. ẹ ṣe ó dàbọ̀ ẹ kí lè o. ẹ bẹ ya o báwo ni jẹ́? ah báwo ni pm. ọ̀nà ẹni kò ní yọjú sí chief wa. yeah èmi mo ní kó yọjú sí yes um, mo tiẹ̀ fẹ́ bí ẹni ẹni tó kọ script tá à ń ṣiṣẹ́ lọ́wọ́ yìí ṣé ó wà around mi báyìí. ah sure ó wà mí báyìí. okay can you please call the person for me. okay ẹ láì sọ yẹn gan àbí. call the person for me. okay okay. Màmá. Ó oh, báwo ni ṣé wọn pa? Ṣé àwọn ni? Ẹni tó conscript ni. Ok ok o. PM wọ́n lè máa lọ tiẹ̀. Ok ma. Mm. Ok ma. Um, um, wọ́n ní wọ́n ló kọ script yẹn. Bẹ́ẹ̀ ni mo inú mo kọ. Ọ̀rẹ́ mi ni mo. <laughs> Oh, I see. Ẹ hmm. eh, bọ̀ nonsense ló kọ sínú script yẹn o mo tọ́ ni mo sọ fún ẹ nonsense ló kọ síbẹ̀ mo kọ̀ wá sórí sẹ́ẹ̀tì just to mo kọ̀ fẹ́ ṣe fún yín ni kó má dẹ̀ kẹ́ máa sọ pé celebrity kan proud ń ṣe gbá nonsense lẹ kọ síbẹ̀ mi ò like script yẹn rárá ẹ máa ṣí nọ́mọ̀ bó ṣe yẹ kẹ́ ṣe bó ti létí ráwọn tẹ̀jẹ̀ kó sórí sẹ́ẹ̀tì gbogbo wọn kò ń ṣe àmọ́ ẹ̀ máa ń ẹ jọ ẹ ẹ má bínú mà ẹ ní sùn nonsense ah, ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ni pé kò yé mi script wa lẹ́dẹ̀ kà o because bí ó ṣe rí ó gùdì gan-an òun ló ń bá àwọn bọ̀dá fẹ́mi bọ̀dá ọdún òun ló ń bá wọn kọ script wọn. ẹ ẹ mo máa ń kọ script kan. ó dẹ̀ ti gba award. Ah, very very mo ti gba award tó pọ̀ gan-an mo gba like two or three awards. city people fún one award eh, fún. yorùbá movie gist kan fún mi. ó máa ń gba award. kékeré kan o ó jábẹ́ ẹ ìwọ ni ẹni producer yìí. èmi ni producer. ẹ ṣé wàá ń ṣe rádaràda ẹ eh, ẹ lè blow wọ́n náà wá kàyé movie tó ti ṣe kàyé movie mo at least ma ti rí ẹ one or two three movies. o ti ṣe bí twelve mo ti ṣe bí twelve. bí o èyí blue bí ojó movie movie wo ni mo ṣe pé mo ti blow my first movie mo ti blow o fẹ́ ṣe ṣe rádaràda ẹ ẹ lè blow ẹ ẹ lè blow rubbish lè ṣe ẹ ń fi ọ̀rẹ́ dọ̀rẹ́ ṣe tiẹ̀ tí àwọn kí fi ń ṣe bẹ́ẹ̀ o. ẹ ẹ sọ yìí ma ẹ ṣe gan ni ma ṣé kò wọ́n fi èèyàn ma ọ̀fọ̀ ni wọn ò wá ní ìka dáadáa wọn kàn máa job wọn máa glass true, wọn máa glass true. tó bá máa sọ fún yín story báyìí wọn wá ní sọ ìjìnlẹ̀ dialogue ó máa ń kọ dialogue ó ṣe èrè nínú dialogue. ewu ṣe jí o fagun wà àwọn ìwé ẹni mo máa ń kà tí mo fi máa ń kọ dialogue. ẹ̀rí pé mi ò sọ̀rọ̀ débẹ̀ ṣẹ́rí ṣẹ́rí. ọ̀rọ̀ yìí ti yé mi bàmú bẹ́ ṣe ń ṣe rà dáadáa yìí ọlọ́run àjẹ́ ẹ wo èmi ò ní mú sàn lórí sẹ́ẹ̀tì. ṣẹ́ẹ̀dẹ̀ ẹ rí ọ̀rọ̀ ti blow yẹn náà <laughs> ẹ mọ̀ pé a máa máa ṣe gbogbo ẹ̀ náà ni èyí tí o máa yí àti ìmọ̀ ẹ èèyàn wọn wá ṣe gbogbo ẹ̀ torí ẹ̀ náà la ń ṣe yìí ìgbà mi mo lè ṣùtì fíìmù mẹ́ta pọ̀ ni pé ah. ẹ get. my méjèèjì ẹ lè blow ah i'm not there in zero i only have just one hour on your set please. bí ẹ bẹ́ẹ̀ lọ pé bí ẹ. ma please can i have your number. later. jẹ́ o. Tọ́pẹ́ kí ni problem ẹ̀ kún? Kí ló ṣẹlẹ̀? Ó ṣe jẹ́ pé ìwọ nìkan la máa ń complain nípa ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? I wonder Chief nípò wálé wọn. O ò dẹ̀ ṣe nọ́mà. Ọwọ́ bá ṣe gbé sí wọn ẹni ṣe ló ń kan ní pé ó tí o. Ìwọ ò ṣe o. Ìwọ a. Are you joking? Ṣé òwe Táyọ̀ tó wà níbà yìí ni? Ó ti lọ sọ́dọ̀ wọn wí wọ́n ọ̀dẹ̀ ní cause láti complain nípa ẹ̀. Ó fọ́ ni complain báwo? Èmi bá chief ṣeré ni mo gbé wọnú ayé mo gbé travel ayé òun ló ṣe bá ọmọ mọ́mì ọmọ get inside ah, ah. kí ni tèmi ọmọ yàrá. adé ṣe pé kiri owó every little thing wà ní otí o ìwò ṣe o ìwò ṣe o. sọ̀rọ̀ ah, ni o àyè wá dé. ee cut cut cut cut cut ah eju ogo oh, pm pm Ma, ma. ẹ wo. kí ló ṣẹlẹ̀ mà please please please èmi ò mọ̀ mi tẹsí mọ lórí àwọn ọmọ rẹ àti àtẹmọ kó sórí iṣẹ́ tó máa ń ká ló lọ tọrọ ẹnu wọn kì í dá ṣáká ewu ilé ìsìn kókó sọ̀rọ̀ ṣẹpẹṣẹpẹṣẹpẹ àmì ọ̀rọ̀ ẹnu ò dá ṣáká I can't work with her o. mi ò lè bá ṣe. sound àbí ẹ̀gbọ́n sound. ṣé tí mò ń sọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ tí mò ń pariwo. mi ò mọ̀ nǹkan tí mò ń sọ. ìwọ fún ara ẹ producer gan mo ń manage ẹ ní mo manage èmi ò kí ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ gúrúùpù àwọn ọmọ rìhásà àwọn ọmọ tó ṣe ń kọ́ṣẹ́ mo ti sọ pé mo ti complain ẹ ẹ ẹ mà tí director sọ fún kó ṣe ló ń ṣe. ẹ bẹ́ẹ̀ bìkan tí mo sọ fún ló ṣe ṣóṣù wa point. mo ti complain fún yín pé mi ò kí ń ṣiṣẹ́ ọmọ ilé yìí ò good lórí sẹ́ẹ̀tì please go and look for someone else. ma ẹjọ ẹ jẹ́ ká tí ẹ bá ti lè wẹ́lò mi ò lè ṣiṣẹ́ ilé yìí o. ẹ jẹ́ ká take two ẹ jẹ́ ká tún take ẹjọ. ok kí n máa take one two three i'm pop the set for you. ẹ àti ṣé o mọ̀ pé ìwọ ni ṣé o ti mọ̀. how often is that? ní gbogbo ilé ìbàdàn doctor. Lábẹ́ ṣe bá kí wàá ṣe. Àǹtí àsìkò yìí ṣe jẹ́jẹ́. Mm-hmm. Mo wà lọ́fíìsì. Oh, okay. All right. Mm. Okay. Um, Detective Kola and Detective Omi. Yes, ah, mo really fẹ́ commend yín fún iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe especially lórí success tí you know tí a ní recently lórí àwọn tí ẹ capture mo dẹ̀ mọ̀ pé you guys have been on it for some months now yes, yes, uh, luckily for us we were able to apprehend them you know and some of the deals tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ náà ni ni a uncover um, I really want to say thank you the force really appreciate you àmì èmi mo mọ gbogbo àwọn nǹkan tẹ putin ìròyìn báyìí ni àwọn èèyàn fẹ́ because abo àwọn èèyàn ọrùn wa ló wà you understand and there is one thing tí mo really rí tí mo fẹ́ commend yín fún you know specifically and that's the fact that you guys are genuine you are trustworthy. Yeah. thank you sir. Ah, mo gbọ́ ń pa bribe tí wọ́n fà yín but you guys refused. yes that's true you know, you guys refused, and I'm really proud of you guys. You know, keep it up. It's a job well done. So please keep it up. Thank you so much, sir. You're welcome. You're welcome. Yes, sir. Gbogbo àwọn nǹkan tó ní ká fún yín fún iṣẹ́ tẹ́ ṣe ẹ̀yẹ́ máa wọlé ọgbẹ́ ló máa kàn yín lára. Thank you, sir. You're welcome. Sir. Yes, you're welcome. You Yeah. Uh, ló ń ṣe. manuscript oh well done. ah but call dáadáa Shamo, ṣàmọ̀ need to go to the location Ki, àǹtí wa kọ́ rí ẹ̀ kó complain ni pé o ò kọ script yẹn dáadáa wọn náà take to correction. Let me mi ah bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún òun sọ èmi èmi lọmọ yẹn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo kàn wọ́n ṣe fún ni o mo ti lò twenty years ní industry yìí. ah yes. forty years on stage pẹ̀lú káàbù. jùlọ tí o bá ń ṣe ọlọ́run tó ibú ọmọ rẹ̀ á máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo kò tí ẹ̀ dùn mí agbókè mi ò há ìwọ ọ̀rẹ́ mi tó jẹ́ pé star girl gan ni ẹ́ pé kò ń ṣe fíìmù ọ̀rọ̀ dálẹ́ nù ó mọ áàtì jù ó fáìn jù lọ kí wàá ní kí ló wà lára a máa ṣe ká máa tẹ̀lé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kí ló ṣe ìwò nǹkan tí máa ṣe fún nǹkan tí máa ṣe fún alẹ́ akọ. ìwọ fún ọ̀kìtì láti fún ìgbìmọ̀ díẹ̀. Ah, torí pé èèyàn kan sọ̀rọ̀ sí ẹ. alónà alónà. Ah, ọmọ àdìyẹ bó ṣe ṣe láptọ̀pù yẹn padà bòbóyá onípò ní conscript mọ́ forty years on stage wíwọ́lù sẹ́ńjọ́ rẹ̀ lẹ́yìn ṣùgbọ́n ọmọ òun ló mú mọ́ ọ ọmọ kú ni lára ibi ràkà ẹ̀ ṣé ìrọ̀jọ́ kìíní àná tó sọ pé táyọ̀ táyọ̀ ò dalẹ̀ ní táyọ̀ táyọ̀ táyọ̀ tó lè bú òkú kó dìde ṣé tó pé tó bá kámẹ́rà bá ẹnu ẹ̀ fetefetefete báyìí. mi ì mọ nǹkan tó wá fi kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí ó rude ó proud ṣé torí olóhùn ti fún lówó. ṣé o mọ̀ kó ń ṣe ẹjọ́ ẹ̀ as a producer tó bá ṣe ẹjọ́ wọn tọmọ máa ṣàlàyé fún ẹ pé ẹnìkan ni kò lò ẹnìkan ni kò máa lò ṣòro bí èmi máa lò ni. ọlọ́run tó gbé débi tó ga ó lè já mi bọ́ òye ayé àtẹ̀yẹ ẹ̀dá. mo ní láti sáré sẹ́ndì port sí headquarters. Ah, ìbínú bíi ti báwo ṣé bíi titi wa náà lẹ́ ń ṣe o mọ̀ pé iṣẹ́ yín báyìí ẹ̀yin nìkan náà lọ́rẹ́ aráàlú <laughs> mo appreciate ẹ pẹ̀lẹ́ ọ̀rẹ́. thanks bro ètò àwárí ẹ báyìí ṣé o sì. Ah, tí mo fi wà lọ́fíìsì ọ̀rẹ́ mi. ẹ̀wọ̀n wà ní kò ń ṣe mímí ilé rántí last time. kí ni mi fẹ́ wá ṣe nínú sẹ́ọ̀. Ah, ṣé èsì ló gbà. èsì wà ń bí àmú sẹ́ọ̀ náà wà ń bí kí má lọ ṣe ọ̀rẹ́ mi mo má ní ọ́fíìsì sínú sẹ́ọ̀. Eh, actually nǹkan méjì ló gbé mi wá. Eh fífẹ́ hàn mi pè mí ó bá mi sọ̀rọ̀ wáyé tó fi ń ignore ọmọlọmọ i mean ó lóun ti ń try láti reach ẹ̀sìn for some time ó gbé kọ́ ó ń send message ó reply kí ló ṣẹlẹ̀. kí ló dé tí mo ti fẹ́ reply text ẹ. Ah, torí pé ó jẹ́ ìyàwó ẹ̀ náà. ẹ bọ̀ right mi ni. pé kí ni ẹ bóyá máa pìkì abẹ́rẹ́ ní pìkì. ẹ̀rá ìtìtì ẹ̀ náà ni kó bó lólùfẹ́ sọ̀rọ̀. èmi ni mo wá mú ìdí tí mi ṣe bá pìkì kọlẹ̀. kí ni ìdí tí wò fi gbé. because she is arrogant she is too full of herself. I am glad to let you know pé ṣọlá ẹni tí wọ́n gbé gẹ̀gẹ̀ yẹn she is proud. àìmọye ìgbà tí mo ti bá a sọ náà. ṣọlá kí n para mi sí lọ́rùn ni. Ah, ah. òun wúwa kan tí ò dáadẹ́ sọ fún ẹ ò kágídí borí òní náà bó ṣe fẹ́ ṣe tiẹ̀ lélẹ̀ and you expect me to to to stay with somebody like that no I will not do that. I will not. Ṣé òun nìkan ló máa kọ́kọ́ jẹ́ actor ni? Ṣé òun nìkan ló máa kọ́kọ́ ní fame ni? Èmi kẹ̀rẹ́, èmi ni olólùfẹ́, èmi ló fẹ́. Èmi ni mo mọ nǹkan títí mi ti gbọ́ náà. Just because we are together. Òun nìyẹn o, she so proud, she is full of herself. Gbogbo ibikíbi tó bá dé, ó máa ń ní ìgbéraga ni, ó máa ń fojú tẹ́ńbẹ́lẹ̀ àwọn èèyàn. Kò tiẹ̀ ń kò ń respect àwọn èèyàn níbikíbi tó bá dé. Why? Because people love you? All right. I know, I can't take that. All right. Wa ni láti tẹ díẹ̀ náà ẹ̀ torí pé kí mi òkun owó ruru káwa ruru obìnrin ni ìwọ náà sọ lẹ́ẹ̀kan pe ní ko kò pé nítòótọ́ kò gbogbo wa báyìí a ma máa manage ara wa ni tọ́rọ̀ bá doro loko laya iyawo láya ọkọ ṣẹmí ń re fi ń na ọ. Why can't you just talk to her, advise her, tell her what you want, tell her what you don't want, tell her your likes and your dislikes. She will understand. God, God, God, God, God, God. Taiwo, Taiwo, Taiwo. Okun eléyìí ti wó ruru, a dẹ̀ máa wà ruru ni. Because mo ti bá sọ ní jẹ̀lẹ́ńkẹ́, mo ti bá sọ pẹ̀lú òtútù, kò gbọ́ ni so wá dàbẹ́ nígbà action tí mò ń fún nísìnyí ni mo ṣe ń refuse láti pick calls ẹ̀ tí mi respond sí text ẹ̀ ó dàbí pé language tó like nìyẹn máa gbọ́ action yìí oh, ok fine o ti justify ẹ̀ mi ti gbọ́ mi ti gbà but ìwọ ti fọwọ́ ọ̀tún bá wí báyìí o dẹ̀ fi left hand fà mọ́ra. no i can't do that. you have to o lè ignore ẹ báwo ló ṣe máa ignore ẹni tó nífẹ̀ẹ́ come on o mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ni mi jẹ́ àbótilọ́rẹ́ mi ni ọ̀rẹ́ ẹ̀ ni mi bàbá ẹ̀ náà ni mi whatever màá pè é sìn fi ọlọ́run bẹ̀ lè kọ́lẹ̀ ojú náà. bá sọ̀rọ̀ i'm not talking. wá bá sọ̀rọ̀ wá bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ báwo ló máa nífẹ̀ẹ́ èèyàn tó tó ní bá sọ̀rọ̀ gbogbo ìbínú yẹn ò ní ìdẹ́ ò ní ìdẹ́ agbófinró ni ẹ̀ nà ọ́ àbí agbófinró agbófinró gidi ò gbúdọ̀ máa rú òfin. ìjọba embarrass me tàbí máa wá òkè tó sọ̀rọ̀ sí mi ṣojú gbogbo àwọn èèyàn ìyẹn dàbí tó máa wọ́wọ́ gan fúnra rẹ̀. <coughs> yà hello ó yá ọkọ ẹ sọ̀rọ̀. ó ti bẹ̀rẹ̀ bá sọ̀rọ̀ náà ìrìn àjò ọ̀la ẹ̀ ló jẹun ọ̀la ẹ̀ ló Hello? Hello? No. No, no, okay. Let me mo mi ṣe kò yẹ kẹ́ ti délé báyìí náà ẹ ẹ máa bọ̀ jàre hmm. i'm missing you. àǹtí mi ó dùn mí pé ẹ lè dé bá mi lẹ́nu tẹ́ fẹ́ dé ẹ ẹwà tí mi bó ṣe ń dán ọ̀gá. Mommy, we are missing you. Yeah. ó yẹ kí n fi mọ. ara ẹ̀ mọ̀. à ń retí yín o àǹtí. ara ẹ̀ fẹ́lẹ́kẹ̀. ọ̀gá. ah ọ̀gá. ó ti yẹ kó wà fún ọ̀sán náà láti wà nílé náà by like mama rira ọ̀nà pé nínú location from one location to another. it's true. ìgbà tí mo ti wá wà lẹ́sìn mo ní travel ẹ wá eré wàá wà bọ́ọ̀dù ọlọ́run ní kẹ́yìn gan wá. Ah! ọmọ ọmọ mi ẹ̀bọ̀ má wọlé ṣe mọ́ mi mà tó délé ni ara yà tún yá gágá ju ti tẹ́lẹ̀ lọ. Ah! torí ọlọ́run lọ bá mi wo ráìsì mi ebi ń pa mí jẹ́ kí n jẹun kí n tó máa sùn. mo máa ti gbàgbé rẹ̀ yẹ kí rẹ́sì lè jiná kí alátàrọ̀ ah, ọ̀dà àǹtí ah, ọ̀dà. ah ó bẹ́ta ó ṣe dáre. ok. ah ah búrẹ́dì kẹ̀ ẹ wo àǹtí. yá. ẹ jẹ́ kí n rán lámbébé kó bá mi get bread ẹ mọ̀ pé mi ò like rice. kí ló dé láti kékeré báyìí wà àti bread mi. you know it's my favorite. i know but ó yẹ kó ti filẹ̀. ọ tí o sáré ṣe filẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin àti ọkọ. Oh. Ọlọ́run láti kékeré báyìí bread ń yẹ kó dẹ̀ ti filẹ̀ lórí mọ́mí pet. ah ilé olówó tó jẹ yìí ajẹ ń domi ajẹ kiri kan ajẹ. hello. àwọn yòó. mo pọwọ́ ló fèjì sí mi ò rí bread ọmọ tó máa ń rìn ṣoṣoṣo káàkiri ẹ̀ tẹ̀jọ́ máa tẹ̀ra yín ẹ̀ gbà kó ra bread kó mu fún mi lókè. ọmọ ní búrẹ́dì. ẹsùn eh, eh, eh, ẹ ẹ ẹ mọ́mí ẹ̀jẹ̀ má bínú ohun tẹ̀ sọ yìí mi ò lọ́yìn fún kí n ra búrẹ́dì oní. Ah. hey hey hey hey hey labebe hmm? i'm not in for this this time around buy me bread and bring it for me upstairs. yes ma. Am. Ah, madam, I màdàmú àjẹmà lẹ́jú sọ̀rọ̀ báyìí bàdí sọ mí dàdí sọ èdè náà bàdí sọ mí àdé náà dáná ọ̀rọ̀ kò sí wàhálà kí n ra búrẹ́dì fún ẹ ìwọ lọ́wọ́ ìwọ lọ́wọ́ ọmọ ní búrẹ́dì kó má wà lẹ́nu èmi máa lọ́wọ́ oúnjẹ dànù máa you mú ògbóró dànù èmi àti mi. Ate. Yeah, yeah. Oh, rice yẹn ti jinná. Ọ̀pọ̀ tí bá ní gbọ́dọ̀ tí mo wò láìpẹ́ yìí ah ò ṣe bẹ̀bẹ̀ àwọn èèyàn tún sọ̀rọ̀ ni pé yes kò sí múvi tí lady bá ṣe pé bẹ̀bẹ̀ ń lọ ni <laughs> kò dáwọ́ dúró eh. i'm very full of ọ̀rọ̀ tó dáa everything perfectly. Wow. I love you, darling. You really try. Thank I love you. you. Thank you. Iṣẹ́ wa Abina. Iṣẹ́ wa So once you're good, you're good. Yes. So I nothing know. more. Yes, Thank now. Thank you, darling. Ah iṣẹ́ yẹn kọ́yàn lọ́gbọ́n eh. ó wà òkè gbogbo technical ṣe mm, mo gbé fún ẹ ah. ìwọ náà ló tó bẹ́ẹ̀. àǹtí ẹ ṣe <laughs> thank you. <laughs> ṣé nàìjíríà ti wá báyìí tó báyìí. ẹgbẹ́ kò ráyè ẹgbẹ́ màá gbàgbọ́ nísàlẹ̀ èmi náà ń bọ̀ àjọ ah, lọ dìbì ẹ̀ kó wọn lọ jẹ́ newsers lábẹ́bẹ́ ẹ̀ ni tó bá dé jẹ́ pé òun ń dẹ àǹtí ẹ̀gbélégbọ́. ọlọ́run kórìíra àgbéraga púpọ̀ ṣọmọ́ òkú sẹ́yìn tó tó kò sẹ́yìn touch alone. Ma ma ma ma yẹ kí n ma yẹ kí how do you get kí ni ìtumọ̀ gbogbo nonsense ìwọ ni ta ni. lọ́túrọ̀ náà kú òkú bẹ̀ question kan mo ní láti bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ fọ́njú wo lo ní you can just come up and walk up to me and tell me that you have ìfẹ́ home. what's the meaning of this. what's the meaning of what? Tell me that you have mi mọ̀ money. You prank wo lélẹ́yìn ní òṣèjọ birthday mi náà why you behaving like that i don't like it mi ò like attitude don't put on i don't like it. attitude ma. Táíwò de. má call me. I don't even know. Oh, wo wo wo wo wo mi nice oh. Mami gentle, jẹ́ ń túra rárá ìgbà mi máa wù àbí ẹranko téèyàn bá dẹ̀ ti múnú bí mi máa wù àbí ẹranko ó ti yẹ ń sìn nǹkan tó wà nù mo ṣọ́ọ̀pù ogun ni èmi ò ní àlàó ẹ̀ kò fi sílẹ̀ ń bí jáde ogun bíi ti báwo. a ní kó jáde ogun bèrè question. o ti ṣe eléyìí wọ jáde. ọ̀nà ọlọ́pàá ọmọ ta lèmi o ah. mi ní ṣe ọ́fíìsì bọ́ mo tún lè ṣe ọmọ ta o. Ah. irú kọ́tọ̀kọ́tọ̀ wo nìyẹn ṣé mi wá mi wá fẹ́ dá fẹ́ràn mi mọ̀ ni látọ̀dún tí o ṣe pé àná ni mo mọ̀. Ah, wo wo wo wo a ní láti improve security wise ah, cosmi mọ nǹkan tí lady yìí wá kiri tó ń pèrè ẹ̀ ń fìfẹ́ hàn mí. I don't understand. ṣé mi dá fìfẹ́ hàn mí. ṣé mi kò dá mọ ni. mi dá fìfẹ́ hàn mí. ṣé mi ló ń fẹ́. ìwọ ló fẹ́ ọ̀rẹ́ mi ni. Eh, eh, eh. èmi mo introduce ẹ̀ sí wọ. ẹ nà àwọn ọmọdé dá mọ. sọ àlà pé fìfẹ́ hàn mí pé fìfẹ́ hàn mí gangan kọ́sùn kan fọ́n kan ó fọ́n mi lọ́wọ́lọ́wọ́. ìrìn tó ń gbọ́ nìyẹn ló jẹ́ kí mo fẹ́lẹ̀ máa ṣẹlẹ̀. sọ pé pé fìfẹ́ hàn mí mo fẹ́ wọlé àdúrà ọ̀nà. ó bàjẹ́ gan o wáyé láti ilé mo lé ẹ̀sìn ta gbangba o tún pariwo ṣé madama ló ń bá sọ̀rọ̀. o oh, stupid ṣá. ma who is this. I don't know him. kí ló dé kí ló fariwo níwájú ilé mi ká ló ń wá ibo ló ṣòṣìnà ni. mọ́mí kí lẹ̀ ń sọ náà ṣé mo fi ilé ìlọsọ kí mo fẹ́ lọ wo fẹ́ǹsì mi wáyé tí màrí ṣe mọ́tò fún mi pẹ́ ẹ̀ mọ́ mi. ta nìyẹn níbo ni mo ti mọ̀ ẹ́ ibo ni mo ti rí ẹ rí look here tó bá mọ̀ pé o ṣìnà ibi tó ń lọ kò ń ṣe problem a béèrè ọ̀nà wọ́n ní kò ń ṣìnà ó ti béèrè ọ̀nà nìyẹn wọ́n dẹ̀ ti ṣàlàyé fún ẹ pé o just leave máa constitute nuisance síwájú ilé mi please ṣó ti gbá lábẹ́bẹ́. máa sọ fún kó máa lọ. àmọ́ orí dáadáa o irú yín lẹ́pẹ́ lọ gbọ́ yà káàkiri tó pé ìyá mi ò lè rí ṣìfà o. wọ́n yóò kí sọ̀rọ̀ ó jáwèrè ni mo sọ̀rọ̀ ó sọ̀rọ̀ mọ́mí kí lélẹ́yìn náà mi ò láìka ẹ̀ lẹ́sìn ayé ìṣe sórí ẹ ti darú ni wọn mọ bíi kí ni tó kọ àgbàlagbà ládébé ládébé ládébé ládébé ló mọ pé ẹ rọtílé mọ́nì kàtí ní sáwọn òbí ẹ ẹ̀tọ́ ṣoṣo wọ́n sáwọn òbí ẹ fífẹ́ ràn mí máa nẹ̀. dání bá ràn mí. mọ́mí mọ́mí mọ́mí ó nà mí ẹwọ́ mi. mọ́mí mọ́mí mọ́mí. tún mi tàn mí jẹ ni ó ò nọ̀rọ̀ ò gbọ́ bí madam ṣe ní kókó níwájú géètì ilé àwọn ó tún padà wáyé báyìí ó fẹ́ tẹ́ ṣọgbà ó máa tẹ́ tó o pọlẹ̀ bí apẹ̀rẹ̀ ẹ̀gẹ́ yìí bí màálù kẹ̀tẹ̀ ẹ bó ṣe rí lẹ̀lẹ̀ ẹ lẹ aláṣọ ọgbó ó ò nọ̀rọ̀ gbọ́ ẹ bó ṣe yá bí àgé ìkírun ó máa tẹ́ o tún padà wáyé báyìí ẹ kí ló fẹ́ gbà nílé ìgànnà ó yá dìde ó fẹ́ tẹ́ nìsí ẹni ni màá tẹ̀sán ògùn lára ẹ̀. ṣé mọ́mí ti ní kó wá sílẹ̀kùn fún mi. ta ni mọ́mí ẹ o tọ́ni kó wá sílẹ̀kùn ẹlẹ́tẹ̀ ni wọ́n ẹlẹ́tẹ̀ burúkú jẹ̀ mí ẹ́ amọ́rú yìí dáadáa o má lọ wá o not for children má lọ fa o tó bá wà o máa jẹ̀yà ni o. na bíbí ṣù dá mi mọ ni. ṣé mo mọ̀ ni. èmi fífẹ́ wọn mi ṣé mọ́mí mi ló ní ilé bíbá ẹ̀. a ti mọ rú yìí. ẹbí wọn ló ṣe gé fún mi lára ẹ tí mo fi jáde. ṣé lójú àlá ẹ ṣé lójú àlá àlàkàdá orí ilé ìlà òfẹ wọlé ọlá oníranù búrẹ́dì nìyẹn yẹn tà jọ jẹ́ kí n wọlé kí n sùn i'm tired. ìwé tired ó jẹ máa tired mi wà ó yá move manuel ló kà. lábẹ́bẹ́ kí ló tó ṣe oníranù. káyọ̀ fi mi sí kọ̀ọ̀rẹ́. alẹ́ máa bọ̀ nígbà wọn. kí kú ìjọ wò má ọmọ mi ń ṣe báyìí kí fìfẹ́ hàn mi má wálé kó dẹ̀ tún lè má gbé aago pè mí mo tún pé pé pé pé kò lọ ó kọ́kọ́ tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní ríǹgì. ìṣèpọ̀ máa fẹ́ ṣe mí léṣe báyìí ẹ̀wọ̀n ti ń bà mí sórí iṣẹ́ tó tiẹ̀ ṣe iṣẹ́ tíátà ìwàhálà ìpọ̀ jù fẹ́ mi ni o mọ́mí nǹkan kan ṣẹlẹ̀ nǹkan kan ẹ ẹ fọkàn yín balẹ̀ mo aṣọ yín wípé um, ẹsẹ̀ tó fi náà ló máa fi padà wá sí láìpẹ́ ṣé nǹkan tí mo sọ ti mọ́mí ẹ mọ ṣe wọn sometimes tó bá lọ ṣùtù ń bò mí network lè máa sìn bẹ́ẹ̀ àwọn remote places náà ti máa ń lọ ṣùtù iṣẹ́ wọn gbà mí the network at times náà gbà mí ẹ máa ń ṣe tiẹ̀. bẹ́ẹ̀ apart from ibi náà tẹ̀ ti lọ ṣiṣẹ́ gan èmi àti nílé wà lẹ́gbẹ̀ẹ́ ara wa ń gbà bí kí n pè yín kó máa sọ náà rìtẹ́bù. mọ́mí mọ́mí mọ́mí ó ná máa kiri ẹrù bá mọ́mí hmm. bọ́ mọ́mí ẹ ní bẹ̀rù ẹ understand ma torí pé fífẹ́ràn mi náà ń ṣọmọdé náà so likely kó jẹ́ network yìí sọ yẹn ṣẹ̀gbọ́n ma ẹ máa kàyà sókè o. Ah, mi ò tiẹ̀ ronú débi tẹ̀lé <laughs> mi ò ní débi àmọ́ ìfọ̀ bá pè hmm. é mi ò pè iye kóun náà tí ẹ wà bó ṣe máa bá mi sọ̀rọ̀ sórí àwọn wèrè tó máa ń pera wọn láwọn fáǹsì wọn yẹn wèrè kọ́ láre wọn ah! <laughs> ara mi ìrírí kan bá wálé ládùn tó bá bẹ̀rẹ̀ sí ní sọ ó lóun fìfẹ́ hàn mí kọ́ sílẹ̀ kó fóun fẹ́ wọlé èmi tiẹ̀ kọ́kọ́ gẹ̀tìmánì ò jẹ́ wọlé gbogbo ẹ̀ ṣáà ṣe lèmi bá yọjú sí i ló bá rí mi ló bá lé mi ìyá òun ah hey in fact ìgbà tí mo confam pé wèrè ni nígbà ìtọ́lù tó ń sáyé lọ lẹ̀ lẹ́lẹ́. yẹ kí èmi náà sọ̀rọ̀ pé kò gbádùn. ẹ mọ̀ mi the same person tẹ́ ẹ sọ yìí èmi gan ti rí. irọ́ ni. I'm telling you mami aṣọ òwò òṣèbíyèmí àtẹjọ wà bẹ́ẹ̀ ni tí lady yẹn wọlé wá tó lóun fìfẹ́ hàn mí. and I was there. yes the same person tẹ́ ẹ̀ sọ̀rọ̀ pa yóò ti wá sọ́dọ̀ mi náà. Kíni iṣẹ́ tí iṣẹ́ ti fíìmù tó ń ṣe yìí? Àwọn fáǹsì wọn ṣe máa ń ya wèrè lẹ́yìn náà. Ìṣòro máa ń wọ̀ ṣẹ́yìn tó yẹ pé bó ṣe ń rorí nísìnyí àfi bíi pé ó ti ń rí ilẹ̀ ẹ̀bí hàn mí. Ló pé kóun wá kóun wá sọ pé òun ní fífẹ́ hàn mí. Ah, ẹ wo ẹ má jẹ́ kí gbogbo yẹn ẹ má yẹ kó trouble yín mọ́ ẹ má wọlé um, um, ó má wálé ẹ má wálé. ìsí ń tẹ̀sí ẹ ti fọkàn mi balẹ̀ ń sìn bó ti mọ̀ pé kò sí ewu àmọ́ ṣàánú mi o torí mo mọ̀ bá a pè é bá a ń ṣàlàyé fún gbogbo tó ṣe yẹn ń dà. ó mọ̀ pé ti káyà sókè ah, o gbogbo eh! tètè pé yín ah, ìjọba ọ̀rẹ́ eh! mọ́ mi. mi ì ní rógún o mi ì rórun sun o ah, ó má ṣe mí léṣe o máa ń bẹ̀ kó má ṣe mí léṣe o. àbíkí ní ìgò náà bọ́ ìgbà lọ́jọ́ fún mi. èmi nìkan kọ́ mi dá dráìbà ló gbé wa. ya àwọn boys. o ṣe. tó bá lè jẹ́ iná ló kọ́kọ́ pè ẹ jẹ́ kí n bọ̀. Ah, ah! ẹ kí á mo ti pè o ṣe jàre o ṣe. Mm-hmm. láàrin mi àti ẹ nìkan act lójúmọ́ mi ni o sórí bọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn lẹ́sẹ̀ left mi ń gbọ̀n ẹ̀rù ń bà mí ju wọn lọ. ọmọ tó jẹ́ pé kò ń ṣe báyìí tẹ́lẹ̀ tó bá fẹ́ jáde ó máa ń jẹ́ kó mọ̀ ó wá dẹ́ni tó yẹ pé gbogbo èèyàn ń pè nọ́mbà ẹ̀ ò lọ. ọ̀rẹ́ I think it is high time láti ṣiṣẹ́. ọ̀rẹ́ mi ọwọ́ ẹ̀ náà lọ̀rọ̀ ikú sí bóyá gbogbo àwọn mẹ́rin ló máa pè right department wá pé wọn iṣẹ́ tó bá yẹ kẹ́ ṣe ẹ ṣe o. A track number ọmọ yìí mi ì lè máa kọ́ ẹ̀ ń ṣe but this is the time láti gbé gbèsè. nǹkan tó máa ṣe ni pé mo máa ní láti pè wọ́n láwọn boys kan ní ṣiṣẹ́ láwọn areas kan. Hmm, I will start work on that right away because I'm, I'm getting worried honestly speaking. mo ò rí wọn sá okay sir yes sir. Definitely, sir. Okay, sir. Thank you, sir. Táyé fìbò mi ò, ìwọ ló lè bá mi ṣí. Ìwọ ló lè yà mí kúrò nínú jìnnà sílé pọ̀ ẹ̀gbọ́n ni mo rò kiri jìnnà sáré àgé. kí má tójú ilẹ̀ mọ́lẹ̀ ayé má fi mí sí kọ̀rọ̀ ayé gbà mí o gbà mí o bàbá ìwọ ló lè gbà mí. gbà mí o. sì kàn ráyé ìbòjú táyé fìbò mi ọ ìwọ ló lè bá mi ṣí i. jìnnà sílé pọ̀ ẹ̀gbọ́n ni mo rí kiri jìnnà sáré àgé. kí má tójú ilẹ̀ mọ́lẹ̀ ayé má fi mí gbà mí ọ̀ gbà mí ọ̀ bàbá ìwọ gbà mí.

touching myself nàìjíríà ti wá bàlẹ̀ tó báyìí ni. ẹ jọ mi ò ráyè ẹjọ́ ẹ fún mi lọ́wọ́ mi. ẹ every kilo kan mi kan pẹ̀sì mata pẹ̀sì mata o ò bá dà tírí ọdẹ tírí ọdẹ láíláí ọ̀dà mi ò jẹ́ lówó tó bá padà wà kó wá gba abala so. ní kí ni ẹjọ́ ẹ padà ẹjọ́ mi ò fẹ́ rí yín fi o torí mi ò kí ń láìkí máa rá gbalagbà ẹ fún mi lọ́wọ́ mi. má lọ yìí tì mí o tó bá yìí tì mí mo lè já búrẹ́dì ilé ẹ lórí o. já kí ni ẹyẹ já wò kí ni bá mi gba orí tí tí ọ̀dẹ̀ ní búrẹ́dì olú ti ní chris. ẹ má bínú ṣé má bínú ìwọ. wọn ò fi owó tọ ẹ ni. ọ ọ fọlá tọ. because tó bá fi owó tọ ẹ tí mo rí ìṣúra owó lára ẹ o ò ní wá sírú ilé tó fún àìbá ẹ tó wà òkè báyìí kó wá máa pariwo ilé celebrity for that matter ṣé o mọ̀ mi ni o mọ̀ bí mo ṣe jẹ́ nílùú ìní o mọ̀ èmi fìfẹ́ hàn mi o wá wá sínú ilé mi wá ń pariwo kí tó la ojú mi sí gbé bread ẹ kó get out of my house. Nonsense. Hey, hey, keep it Hey, keep it out. Look what that way. Hey, hey, oh yeah, movement. Lẹ́yìn ẹ̀mú. Ebi ah, ah, o ti pa si. Ah, o ní ìyàgbé ah, amọ̀rò yìí. Gbogbo kó ṣe wáyé, kó jẹ́ àjẹ́, kó jẹ́ olóṣó, kó jẹ́ mèrè, kó jẹ́ ukọ̀ọ̀fù. Àwa, bàbá yẹn la jẹ́, lórí ìtọ́jú ẹ̀ máa ṣe. Ah, ìwọ ọlọ́run ṣé mi lárábìnrin yìí sọ̀rọ̀ sí báyìí gbígbé mi ọmọ ojú ọ̀rọ̀ lárí gbogbo nǹkan tó bá dáwọ́lé kó má yọrí sí rere káyé ẹ̀ ríru dùrùdù gbogbo ibi tó bá ní ìdè kó tẹ́ débẹ̀. má ríra ẹ gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ ń ṣe má sì wo ọmọ làkejì ẹ gẹ́gẹ́ bí ẹni tí ò mọ̀ ń ṣe má fi ojú tẹ́ńbẹ́lú èèyàn má sì fi èmi ṣe àpẹẹrẹ ọ̀la torí bóni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ torí ẹ̀ ni babaláwo ṣe ń dífá ọ̀rọ̀ kì í ṣe gbogbo èèyàn nìyàn lè sọ̀rọ̀ sí nítorí èèyàn ọmọ ẹ̀mí tó wà nínú oníkálukú ẹlòmíì àkàndá ènìyàn ẹlòmíì àbàmì ni ẹlòmíì pàápàá rẹ̀ àjẹ́ ni èmi tó dẹ̀ ń wò yìí mo ti fìgbà kan ṣaláìsí mi. àṣírí ó dára kò mẹ́ni tó máa lò ó wípé kò sẹ́ni tó gbọ́ jọlọ́ lọ. Yeah. akọrú akọrú akọrú akọrú ẹ sáré ẹ sáré ẹ sáré ẹhẹ akọrú akọrú akọrú akọrú akọrú akọrú akọrú ẹ káàbọ̀ yá mi ẹjọ bá mi sọ ẹjọ tún lọ lọ ẹjọ bó ṣe eré wà bá ń bẹ ọ bó ṣe eré wà bá ń bẹ ọ. akọrú akọrú akọrú akọrú akọrú akọrú akọrú akọrú akọrun akọrun akọrun ẹ sáré ìyá mi ẹ sáré ìyá mi akọrun akọrun akọrun akọrun. akọrun akọrun akọrun akọrun akọrun akọrun akọrun akọrun. èèyàn kan péré ẹ̀jọ̀ tó lọ. akarun akarun akarun akarun akarun. ìyá àgbà ẹ ṣì jẹ́ àjò dúró de ọkọ mi ẹ ṣàmọ̀ wípé alábàáwọn òkìnrìn àjò kò fi kí ẹ̀yìn ẹ̀ lẹ̀ sílẹ̀ àdùnní ọkọ mi lóòótọ́ ni alábàáhùn ò ní ràjò kó gbàgbé kí ẹ̀yìn ẹ̀ sílẹ̀ àmọ́ ṣé o rí ọ̀tọ̀ọ̀tọ̀ láyàn pín o ọkọ̀ eléyìí jẹ́ kémi máa bá a lọ èyí tó fẹ́ kérò lẹ́yìn eléyìí ìwọ máa bá a bọ̀ ọkọ mi. ìyá àgbà. nínú àdùnní á ní pàdé ayọ̀ o. ìyá àgbà. jẹ́ kí n máa gbélé. lẹ́yìn ìgbà tí mo jí padà sáyé ni mo bára mi lọ́dọ̀ ìyá já oníbúrẹ́dì ìgbà yẹn ni mo dẹ̀ ṣàkíyèsí wípé tí bá ṣe èpè fún yàn tínú bá ń bí mi ṣe. ìrora ẹnu mi ti kókó bá ara mi àmọ́ jọ ṣàánú mi mú mi kúrò nínú kọ̀rọ̀ ayé tí mo wà yìí. àdáríjì ẹ mo máa mú ẹ kúrò nínú kọ̀rọ̀ ayé tó wà yìí àmọ́ nǹkan ẹ̀kọ́ ló wà bẹ́ẹ̀ o ní láti padà wá lọ́la sí ọ̀dọ̀ ìyá ajá oníbírẹ̀dì nítorí ọ̀la nínú mi máa ń dùn jù ọ̀la ló máa pé ọdún kan tí ìyá àgbà ṣaláìsí inú mi dẹ̀ dùn pé wọ́n fàyè sílẹ̀ torí lè rọ ojú kò pẹ́ jù. ìwọ ló lè yà bí kúrò sínú ìgbèkùn ayé. àdúrà ti bèrè àdúní àdúní ti bèrè àdúní àdúní ti bèrè àdúní àdúní ti bèrè àdúní. àdúní dìde àdúní dìde àdúní dìde. Ah! Oh. nonsense ló kọ sínú script yẹn o àkọ́kọ́ tán ni mo sọ fún nonsense ló kọ síbẹ̀ mo kàn wá sórí just to mo kàn fẹ́ ṣe fún yín ni kó má dàgẹ́ máa celebrity come proud ń ṣe gbá ẹ you want any producer yìí. èmi producer. She want wàá ń ṣe rádaràda ẹ ẹ lè blow wọn ni wàá movie kò ti ṣe kàyé movie mo at least máa ti rí one or two three movies. mo ti ṣe twelve What ti ṣe bí twelve. Just twelve me. jọ mo bí mo bí wo ni mo ṣe pé my first movie mo ti blow ah. ọbẹ̀ ṣe ṣe rádaràda ẹ̀ lè blow ẹ̀ lè blow rọ́bìṣì lè ṣe ẹ̀ fi ọ̀rẹ́ dọ̀rẹ́ ṣe ṣe tí àwọn kí fi ṣe bẹ́ẹ̀ o. ẹ ẹ lọ ẹ ma. my dear ẹ̀yin méjèèjì ẹ̀ lè blow. Ah. ẹ má dá èmi dúró i only have just one hour on your set. pm ẹ wo. kí ló ṣẹlẹ̀ ma please please please èmi ò mọ̀ mi tẹ̀sí mọ́ lórí àwọn ọmọ rẹ̀ àgbà tẹ̀ máa ń kó sórí iṣẹ́ tẹ̀ máa ń ká lólo tọ́rọ̀ ẹnu wọn kì í dá ṣáká ewu ilé ìsìn tó kọ̀ sọ̀rọ̀ ṣẹpẹṣẹpẹṣẹpẹ àmì ọ̀rọ̀ ẹnu ò dá ṣáká I can't work with her o. wọn ò fi owó tọ ẹ ni. ọ ọ Fọlátọ. because tó bá fi owó tọ ẹ tí mo rí ìṣúra owó lára ẹ o ò ní wá sí ilé tó fún àgbà ẹ tó wà òkè báyìí kó wá máa pariwo ilé celebrity for that matter ṣé o mọ̀ mi ni wá wá sí ilé mi wá ń pariwo kí tó la ojú mi sí gbé bread ẹ kó get out of my house alalimowo kí a jìnnà sílẹ̀ pọ̀. fífẹ́ wù mí alákì. tójú ilẹ̀ mọ́lẹ̀ ayé wá fi mí sí kọ̀rọ̀ ayé ọ̀. ẹ wọ́n jẹ́ ni wọ́n jẹ́ ni wọ́n jẹ́ wọ́n àwọn tẹ́lọ̀ pè dà. pé wọ́n nà án kó tó wà. ti pè wọ́n mo ti pè wọ́n ti ń bọ̀ wọ́n ti súnmọ́ bíbá. wọ́n ń bọ̀. wọ́n ì débi. o ti súnmọ́ bíbá. wọ́n súnmọ́ bíbá. we were exactly at there. ìfẹ́ rò mí. ìfẹ́ rò mí. ẹni sùúrù mọ́ mi ẹni sùúrù mọ́ mi ẹni sùúrù mọ́ mi ẹni sùúrù mọ́ mi ẹni sùúrù mọ́ mi mọ́mí mọ́mí ẹ má ṣe ráyè mọ́mí mọ́mí ẹ má ṣe bí ọ̀gẹ̀dẹ̀ ò bá gbẹnulé àti má bàjẹ́ kí n kú ṣe jẹ. The fall of the dry leaves is a warning to the green worms. Olóbọ̀ kan kò ta kókó omi sí ti aṣọ bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀mọ̀rọ̀ kan kò mọ yeye ẹ̀pẹ̀ rẹ̀ ẹ jẹ́ ká ṣọ́ra fún ẹnu kí o ní ọgí má bàa ba ipò wa jẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra fún ọ̀rọ̀ kí elépo má bàa ba aṣọ àlà tí a wọ̀ jẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra fún ìhùwàsí kí alápẹ̀ má bàa sí ọbẹ̀ wa ní jíjóná fìfẹ́ hàn mí fìfẹ́ hàn mí ajá ọba kú ẹṣin ọba jẹ lọ kẹ́tẹ́kẹ́tẹ́ kú ìsopin ó máa ṣe o. onílárí kò sẹ́dọ̀ tó mọ̀ lẹ́rù. bàbá mi. bàbá mi. kò fún oúnjẹ nù. ọ̀la ní káàbù. nígbà wo ni ọmọ ọ̀rọ̀ kíran yẹn mojú ọ̀rọ̀ lárí iná. ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ pé ṣáà mọ̀ yín street ni. ṣèbí sàlẹ̀ ló yẹ kó ti gbòyìn ṣáà nílẹ̀ tún fi ṣiṣẹ́ ayé ni. inú mi tún mo fún ẹ tẹ́lẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi tó yẹn. olùkọ́ jẹ́ lẹ́kẹ́tì àṣírí kan mo lè gbà ó lẹ́kẹ́tì. báwo ni ìṣe ń bolo ti lówó ni. your woman carry. money dey pay for the rent wey be say you no dey pay you go just flash out every blessed day like say you be toilet fly. ẹ kú lé o yóò kiri ti àná àtà yóò kiri tàwọn alápẹ̀sẹ̀. ká ní mo rí ọ̀bẹ ni ó yẹ kí n gún ọmọkùnrin ọlọ́pàá máa ń pè é lùbọ̀dì. ọlọ́pàá sì máa padà kó gbogbo aláṣẹ tó bá ti ṣerú ẹ̀ lọ. ṣé kì í sílẹ̀ kò fẹ́ lọ bá màdàm sínú ilé. máa ń dá mọ́tò yìí padà síbi tó ti bọ̀. èmi àti olè jọ gbénu lé. bẹ́ẹ̀ mo sọ fún ẹ. àṣẹ ti ya o. ìyá ẹ ti ya àwọn ẹgbẹ́ ń ṣe. ó dà máa dúpọ̀ wa. mo ó ya wèrè. láìpẹ́ bẹ́ẹ̀ ló máa rí. ṣé nípa sọ yìí èmi ni mò ń fẹ́ kí tó fi fáàpùrọ̀ yìí. ẹ̀yin ọ̀rẹ́ méjì ẹgbẹ́ ń fi ọkùnrin kan náà. ọ̀rẹ́ mẹ́ta mẹ́rin máa ń sọ̀rọ̀ ọ̀sẹ̀. Ah! bí wọ́n bá kọjú ìbọn sí ọ sọ pé bàbá rẹ̀ ń bẹ lẹ́yìn ní kí wọ́n yìnbọn. arágbàsáwọ́ àwọn ojú ọtí bókì ṣọ̀gbọ́n bá di òórùn ara mi ilé ilé ilé mo kò wá gbé ilé mi kéré ń pẹ́nu rẹ̀. wọ́n balẹ̀ ṣe o pé Sunday wey jẹ́ ti padà wọnú mi. ọgbà ah! return that stupid boy ti wọ̀ ló Sunday abikinna. èmi Sunday wey ń jẹ́ ọmọ fàtọ́ọ̀bù. gbẹ́rẹ́ àjìjà àjìjà gbẹ́rẹ́. Sunday wey jẹ́ kí kúrò kẹ́kẹ́. àbí bàbá ọ̀fẹ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ọ̀nà ọ̀bọ̀wọ̀ wa ń bẹ̀. ọ̀bọ̀wọ̀ yín bẹ̀ ó mà jọ lẹ́yìn àrùn mẹ́ta tí ìbàjẹ́ bẹ̀ ó di ọ̀rọ̀ ńlá. ẹkún dárò baálẹ̀ yín tó kú. ìró ọgbọ́n tó dì bàbá ní kábíyèsí ọ̀nà la Sunday ó tọrọ ẹ jẹ. ó jẹ́ onílẹ̀ lẹ́nu. ṣẹ́gun ti kú. wò ó. wọ́ọ̀rí. ṣé Sunday fi yé mi gbogbo sí òṣèlú. àwọn ètò olùkọ́ ẹ̀rẹ́ fún ọmọ kékeré mi lẹ́yìn. wọn kiri o ọjọ́ gbèsè sọ fún mi nìsín kémi ó daṣọ àṣírí bọ̀ torí pé tí Sunday bá fi lè tú àṣírí ẹ báyìí tiẹ̀ tán ni láà ó ti lọ pátápátá ni. sórí gbogbo ìwà tó ń wù Sunday etí mi ti kú. ẹ wò tí wọn bá tọ́ mi nínú já o. Ah! Sunday ewé ń jẹ́. olówó ayé rárá ṣe pẹ̀lẹ́ ooo. àṣewèrè dárò tó kò mẹ́ni tó máa lò ó sórí wípé kò sẹ́ni tó gbọ́ jọlọ lọ. kò sẹ́ni tó jọlọ kò sẹ́ni tó jọ lọ. tó bá gòkè tó rẹ̀yìn ayé tó rò pé ó ti mọ́lẹ̀ ayé tán kò sẹ́ni tó jọ lọ. ọlọ́gbọ́n ayé mi létí aṣọ ọmọ ayé dọ̀run kò sígbó tí gbó tó ó lè mọ tó ṣẹlẹ̀ lọ́la àwa máa rí di iṣẹ́ Ẹlẹ́dùmarè nìyẹn tó bá gògì tó rò pó ti rẹ̀yìn ayé tó rò pó gbọ́ rántí wí. Seni Touch your